fọ́ ó ti fọ́ ó ti fọ́ yes oh, mo ti mọ̀ pé lórí ibú ni ẹ́ mo ti mọ̀ pé lórí ibú ni ẹ́ o fọ́kàn lánàá o fọ́kàn jẹta o tún fọ́kàn lẹ́ni o fẹ́ bà yé mi jẹ́ o fẹ́ kọ́ lé mi di ẹrù mi o ti sórí ibú máa jẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ bẹ́ẹ̀ yẹn wò lẹ́ni o ti o kàn bá mi ṣiṣẹ́ mọ́ o bá mi ṣiṣẹ́ láíláíláíláíláíláí kí ni o bá mi ṣiṣẹ́ mọ́ o. sí nǹkan tí màámi á jẹ <laughs> bámi wà ní dùbúlẹ̀ àìsàn. story ni gbogbo ìyẹn má bá mi sọ̀rọ̀ má bá mi sọ torí orí ẹ ti burú dànù. orí ẹ ti burú ó yá dìde. bá a tó papọ̀.